fẹ́ ṣe mí léṣe ni ṣé ojú ẹ fọ ríran ọmọ ń pòyẹ gòyà fún mọ́tò la very stupid fún nǹkan tó sọ yẹn ṣé mọ́tò lélẹ̀ àbí táyà àwọn ẹgbẹ́ mi bọ̀ láti school ìwọ̀n yìí táyà kiri àdúgbò ṣé mọ́tò lélẹ̀ àmúkárì ń pèlè mọ́tò idiot òṣèpọ̀ ní òṣì idiot. ṣé èmi ló ń bá wí. ta ni ẹ èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀. ta ni ẹ èmi ṣẹ̀ sọ́kúyẹ̀ ló ń sọ̀rọ̀ síbẹ̀. Caos. Caos. èmi ni wọ́n fa aṣẹ́yà mọ́ lọ́hùn. ìka òṣì. kí ló fẹ́ ṣe. èmi. kí ló fẹ́ ṣe. àwa jẹ́ ọmọ yóò yálé ni. èmi ló fa aṣẹ́yà mọ́ lọ́hùn fẹ́ ṣe. ṣèbí mi ló ń bá rú. kí ló fẹ́ ṣe. Ele na mano mo, lo le to sin no. Sílẹ̀! Ó fẹ́ pẹ́ ni! Sílẹ̀! Ó fẹ́ pẹ́ ni! Pẹ̀lẹ́! Pẹ̀lẹ́! Kí ló ṣe fún? Bí o ṣe ṣe kọ́ fún fún, ọkọ mi ti nínú mi náà. Ó ti tó, ó ti tó, ó ti tó, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti tó ti tó ẹ ẹ dùn ń bọ̀ lé yín. wo nǹkan tí àwọn pípé kan bá fẹ́ ṣe ní àná. kí ló tó rí. owó tó yẹ pé làjẹ́ wọn fún wa wọ́n ti ní wọ́n sọ di méjì. bùkọ́lá ọkọ mi kí ló dé ta ló lù ẹ́. olùkọ́kọ́lá sọ̀rọ̀ náà. kí ló ṣe fún tó ṣe é báyìí ó ṣe kankan bá mi sọ̀rọ̀. sọlọ kú yín ni. níbo lẹ ti pàdé. o mọ yín ló ṣe é báyìí. ẹ àní kí ló ṣe fún kí ló ṣe fún gangan. ó fọ́ mi ṣe é báyìí ó yá wàá mú mi débẹ̀. ìyá múkẹ́lẹ̀. ìyá olùkọ́lá. wàá jókòó ó mọrú ọmọ tá a bí ẹlẹ́nu múmú ni ó ṣe pẹ́ẹ́pẹ́ẹ́ tó jùlọ lọ́nà léwe ló ti bú mo dẹ̀ mọ̀ pé yẹn ló dá sẹ̀rí àtúntọ́ fún. ló wá ṣọmọ mi báyìí ẹ wẹ tó bá kọ̀ kọ́tà fẹ́ nìyẹn kò burú ṣùgbọ́n tó ṣọmọ mi báyìí ọlọ́run máa fi ìyà tó ju eléyìí ló máa fi jẹ ìyà tó lè máa jẹ kò ní bọ́ọ̀nù ẹ̀. ẹ mo mọ ọlọ́run á gbé ìjà wa jà ṣùgbọ́n tí mo fẹ́ kó o ṣe fún mi nísìnyí pé mo lọ sí kẹ́míìsì kí wọ́n bá fún ní pain reliever ó ti gbọ́ olúwa yóò gbìjà wájà. agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà mo dẹ́gbẹ́jọ́ mi rò agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà mo dẹ́gbẹ́jọ́ mi rò. to land paro to land paro bọ̀bọ̀ afana báwo díẹ̀. ṣe sọ ṣe sọ times without number ni mo ti wọ́n ẹ̀ yé máa pè mí ní to land paro for what babatunde is my name pè mí babatunde pàdé máa paro to land paro to land paro. ẹ ṣe o máa ti bá pè é ní tùnẹ́ẹ̀rì yẹn tún kọ́ àbí tún kàn tún tún tún tún tún tún tún nẹ́ẹ̀rì mú kan náà mú kan náà jọ mú kan náà. ṣé o fẹ́ gbọ́ sórí gbogbo àwọn orúkọ rádaràda yẹn mi ò fẹ́ má pè mí bẹ́ẹ̀ mọ́ as from today. ó já sí fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ èmi kọ́ ni màá pè é nìyẹn fìyẹ́lẹ̀. wá ètò ìṣèwà fún lecture. o o mo busy lórí làbí níjà rẹ ṣe sọ o bízì lórí làbí ǹjẹ́ o mọ̀ pa ṣe test méjì lẹ́nu ṣá. mo gbọ́ bẹ́ẹ̀. mo gbọ́ bẹ́ẹ̀. tí mo ní pè mí lórí aago kó tó di bẹ̀bẹ̀rẹ̀ mo kàn decide láti máa wà ní. o kàn decide láti máa wà fún test ṣe sọ mo kàn decide láti máa wà fún test sórí tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tí a bá sọ fún nígbà tí wàhálà ẹ̀ bá dé àpọn ara alẹ́ àkàrà oko ṣe sọ ìwọ bọ̀bọ̀ yìí ń fi láìfẹ́ ta káìtì ó ń fi láìfẹ́ ta káìtì ṣé nǹkan tó ń ṣe lórí láptọ̀pù ó ṣe pàtàkì ju ẹ̀kọ́ ẹ lọ látàárọ̀ tí mo ti jáde fún lecture títí dìsín òun browse lórí laptop àkúkú mọ ohun tó ń ṣe gan-an ta ló mọ̀ bí o ti ń ṣe yahoo kí ló ń ṣe mo fẹ́ rí my eyes my god ṣe so. gbogbo nonsense jẹ́ kórìí ẹ̀ lọ pé gan-an rẹ̀ ń ṣẹjọ́ ẹ̀ ń ṣẹjọ́ ẹ̀ rárá tí o bá ń ṣe mọ́mí ẹ̀ tó jọ́ rẹ̀ mọ́mí mi kán ní kó wá stay pẹ̀lú mi ká lè jọ máa influence ara wa ṣé èmi máa stoop so low láti gbárùwọ̀ ìlú mẹ́ẹ̀ báyìí pé ẹ́ àbítán òun pariwo test òun pariwo test òun pariwo test kí ni test ẹ́ ṣé test lọ́ fi ń pass ni ó dẹ̀ yín wo mi mo mọ̀ wéè kí ni ìwọ cost wa ń parun yẹn gangan gangan gangan gangan bí mi ò ṣe ṣe test máa pass ẹ̀jọ̀ ẹ lọ jẹ́ ká bẹ́ẹ̀ tiẹ̀ bá ṣọ́ fún ẹ. lọ fún ẹ brain o lọ fún ẹ brain gidi kó bá brain yẹn sọ̀rọ̀ má ta sí mi o tinubu bá dẹ̀ bí mi máa fi ilé ọ̀ngán lẹ̀ fún ẹ gbogbo structure tó wà bẹ́ẹ̀ máa tà dànù máa fine way mi nonsense ṣẹ̀sán ṣẹ̀sán wo mi lójú mi Babátúndé mani your best friend. Who am I? Who am I? Who am I? Who am I? Ọmọ ọba. Who am I? Who am I? Who am I? Who am I? Ọmọ ọba. Mi ò ṣàárẹ̀ aláyé, mo ṣàmọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé òṣàyé àlàyé òṣàmọ. shopping mo fẹ́ pick things ṣé náà ti dùn sí i ti dùn hmm? Okay. i. ok ah, ok. more than okay ó ṣe boy. an mo regret pé I love you all my heart thank you. Okay. love you too. Ah, that reminds me. ten Yeah. nìyẹn in case tó bá tún any other things to fẹ́ right yeah right. all this for me. Right. Oh, no problem. So, ah, mo fẹ́ sáré rí àwọn pàdé mi kan, wàá máa lọ ilé. Let's máa yọ later in the night. So take care of yourself. Good care of yourself, okay? Yeah, yeah, thank you. Bye. Bye, man. Bye, man bọ̀bọ̀ ìbí ń wọ́ọ̀rì ẹ̀ náà mo ní kò kọ́ ti wá fáwọn tèmi ó dẹ̀ lọ́ ń ṣe flapapa kí ni gbogbo nọ́ńsẹ̀nsì yìí náà owó kì ṣe problem mi báyìí náà come on bring it on kó wá pa tébù rẹ fún mi my friend tí wọn àbọ̀bọ̀ ẹ̀ dọ́ọ̀lù mi o. Ah! báwo máa ṣó gbọ́ràn nìyà sex man ni kò kọ́ tiwa ó jọ wa àbí bọ́ọ̀ owó ẹ̀ ń jọ wa gan. ìbáàdì. bàbá ni mo fẹ́ láti ṣàlàyé. ọ̀rọ̀ bá màá yìí kò fẹ́ yé mi mọ́ sí i. ṣé o rò pé aṣọ ńlá léèyàn gbàgbé gba ẹja tébùrù fún wa kíákíá sí ìjọ ló ah, máa ń ṣe kẹ. ẹyin guys ẹ bọ̀ ọkọ̀ máa ń gbádùn kákó sí ìbàjì christian bá bá yín jáde báyìí láì fún òbí rí bẹ́ẹ̀ sí. kẹ̀mú làlá kẹ́mi àárín wa náà dẹ̀dẹ̀ láìpẹ́ máa bàjẹ́ sí. àbí o kẹ̀mú làlá kẹmú làlà làlà kẹmú kẹkó mi ò làlà. ẹyẹ méjì ò já ṣá. ṣé wọn gan o ti rìn kẹkẹ o gbàgbé sọ fún ẹ wo bẹbẹ ṣe lọ lórí fúlágù ṣì bẹbẹ accelerate ìfà ah. sórí lọ́wọ́ yìí bẹbẹ ò náà yìí ìṣòro ọkàn ọlá bàtà ló ló fi ṣàn mm-hmm. ọlá bàbá lọmọ ṣe yìí o ó túmọ̀ sí pé tí ò bá ti sí omi kò sẹ́jà o kò ṣáà rí iyọ̀ tiwa nìyẹn o bóyá ló bá ń gbọ́ olú ọmọ wọn expand ah, from two sẹ́sì wàyáyà three animation of gbogbo ọgbà four arógun máàsà aka ìjáyà wà mi ò ga pa o torí èmi ọgbọ̀n ní mẹ́ta kíkún létí rò ó yà kí ni àkúbọ̀ bọ̀ ẹyin guys máa jọ yín lójú. ẹ ah, sà kí ló ń ṣẹlẹ̀ ẹ gbọ́ wọn ni àwọn yóò tẹ̀lé mi ni mo rí pé ẹ dá ìṣòro mi. èmi mi ò rọ́wọ́ pé iná gbà. Ah, ẹyin guys máa jọ yín lójú. kí ni mo rí? máa jọ yín lójú. wàá mo fẹ́ dábò tó lóru. Cynthia. ẹ sà wà Cynthia. ẹ sà ń gbọ́ yín olórí olémi ò rọmọ mú nínú ọgbà yìí. ó yà mí lẹ́gbàá fún wọn ní pẹ̀lú. sọ no be so na you no dey waka you. kọ̀rọ̀lẹ̀ kọ̀rọ̀lẹ̀ bone bone bone bone. èmi ṣẹ̀sán bóyá ọ̀rọ̀ ọmọ mú nínú ọgbà yìí. ha kamari <laughs> kamari. wo wo wo ní sùúrù mo lájẹ̀ndà ni mo ní ìdí àjẹ̀ndà gbọ̀ngàn ló rán mi létí mi ò ní pẹ́ pẹ̀lú yín bíbá. ó ní ọmọ kan tí mo fẹ́ wẹ odò ẹ̀ mọ́jú lálẹ́ yìí. Ah jàmbítò ni wò ó tó yìí. brt brt ó ní bẹ́ẹ̀ tó bá rí ẹ̀rọ abá ẹ̀ jàmbítò ni o. jàmbítò hmm. jàmbítò lọmọ ẹ. jàmbítò lè já sí tó bá ń gbọ́ já sínú ẹ̀ ó gbéṣẹ́ wọnú ọgbà yín. kẹ́hìn náà mọ̀ ọ́ àwọn jàmbítò àjẹrù ẹ̀yin jàmbí tó tẹ̀dí lánàá ẹ̀ dẹ́rùn. ọmọ ọmọ mi ni wọ́n pè yín. láṣẹ ìgbìmọ̀ rẹ̀ eight years ló máa fi ṣe pàṣẹ lọ́gbà. Ah, débi sọ́nà tí gẹ́ẹ̀ veronica ẹ̀ ah, mo máa tó bí àná bá sàn ẹ̀ tí mo gbé eh, mo kọ̀ déédéé rí tẹ́sítẹ́sítẹ́ lórí fóònù mi ni o ó ní pé eh, mi máa ń blọ̀ pé òun láti make up pẹ̀lú x-man. mi ò sọ fún pé mo lè bá ṣẹ́ jẹ́ o ṣáà máa fún mi ten percent. ṣe o ti tó mi ṣáà máa sọ̀dá mẹ́wàá. one eh, hour one hour péré o ti tó mi ten percent. ẹ jẹ́ máa ṣe fàájì lọ. ẹ eh, ẹ sọ àtúmílẹ̀. bí mo ṣe sọ ẹ mi ò ní pẹ́. túmílẹ̀ gbẹ̀kẹ́ ní lélẹ̀ túmílẹ̀. ọmọ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ túmílẹ̀. oúnjẹ kó máa yé mi pé ibi tó gbalé sí láńlẹ́dì yẹn burú ó máa ń tètè tilẹ̀kùn mo máa yọ wọlé ni ọ̀sán bá ti wá yọ wọlé báyìí mm-hmm. national stadium mọ́jú junior. àbí tí wọ́n mi bá pé. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ bá o. X-Man X-Man bẹ̀rẹ̀ X-Man ẹ̀ ilé ẹ̀ yàtọ̀ sí wọn X-Man ẹ̀ yàtọ̀ sí wọn tẹ̀ X-Man too much àwọn ẹ̀sìkà ti ta. What you are going hello. wo hello má bínú sí mi mi nílé wàá sọ́jọ́ ẹ̀ mọ́ lálẹ́ yìí o. why mo ti ṣóúnjẹ lọ rẹpẹtẹ now? Okay, bó gan ló wà. mo sáré wá pass night lọ́dọ̀ pàdé mi kan káyọ̀dé by name kódà ọdún ẹ̀gbọ́n ni máa gbà lọ class lọ́la. kí ló tó pè mí ṣoṣo àbọ̀dọ̀ ọkùnrin ló wà ṣáà. Ah, ah, Makawa, ah, ah, of course, of course. Ok, gbé fún fún pàdé jẹ́ ń bá sọ̀rọ̀. Ah, kó dẹ̀ máa wọ ó sáré jáde, ó lọ gẹ́ẹ̀tì súyà tá a máa fi mú gàrí lálẹ́. Bẹ́ẹ̀ni, wọ́n tún wá níná bíi, so, ó ṣàjáde ṣá. Ó dà sọ pé gbọ́ ẹ̀mọ́ hello. hello mo ń gbọ́ hello hello hello o hmm. ti rí sùn mọ́ ní aláàbò àgbà. ṣe sọ so èmi ni bàjẹ́ káyọ̀dé àbí. Hmm. ok ta ló ti ẹ̀ṣẹ̀ dín lógún fún tọ́sán. trust me you will lẹ́mí lọ́la. kọ́sẹ̀mì kan tó jẹ́ sùn nípa ìtìmí sí méjì fellowship wọn try láti lè kọ́ understand me ní ilé mi kí nígbà tó pẹ́sítà mi tó pẹ́sítà mi ló jẹ́ kí n gbé kalẹ̀ mo ṣe gbé kalẹ̀ fún mi tí n bá dẹ̀ sọ bẹ́ẹ̀ tí n bá dín lóko fún brothers pé kán wá gbé wọn ò ní bá mi lé wọn máa gbálẹ̀ wọn máa disturb mi ìwọ gan wà miss mi lálẹ́ tó bá bẹ̀rẹ̀ wàhálà ẹ̀kọ́. sọ ká ṣọ́ra o ọgbọ́n jẹ́ ká ṣọ́ra o èmi lè dá sí sí ọ o. fúlọ́mù aṣọ wa máa fa ọmọ ga o. ah t boy why you come do like that now. fumble o kàn fẹ́ sáré rí x-man ni. very x-man anyway mi ti ń lọ nìyẹn. à ń bolo ń lọ. wọ́n pè mí pé ìkan náà wèrè tó ń kọ́ wa yẹn ti dé kíláàsì eh. ìyẹn dẹ̀ ya wèrè gan ó lè fẹ́ ṣe test bẹ́ẹ̀ eh. wọ́n á lọ fi máàkù mi jẹ ọmọ jẹ́ ètè lọ. Eh, ok later na. yẹn sá lọ gbọ́ tẹ́lẹ̀. èyí púpọ̀ ní pàṣẹ. ẹ ṣe náà ẹ sọ mọ ọgbọ́n ti kò sí rẹpẹtẹ ẹnu kọ̀ọ̀bẹ bèrè àwọn tí mo fẹ́ rí ẹ fún un please mo fẹ́ kó because mi try láti embarrass her or probe to your affairs you see ah you are a big guy on this campus everybody ló mọ̀ pé s man o ah you are a big guy now and uh, yorùbá dẹ̀ sọ wípé ah, ẹni tí ò bá mọ ibi tí ẹgbẹ́ ti ń là ó máa kàn sáré kú ni mo lè ti wáyé mi ìfẹ́ sáré kú o torí àná mi sọ pé ah, kí n wá sọ́dọ̀ ẹ̀ láti wá kọ́gbọ́n lọ́dọ̀ ẹ̀ ah, you see esma ó máa ń jẹ́ nǹkan tó máa ń yà mí lẹ́nu gidi gan bó ṣe máa ń ya sọ̀sùn tó ń ya sósì ó ah, dẹ̀ complain rí wọ́n rò pé báwo ló ṣe ń ráwọn owó yẹn bó ṣe má bínú o mi ì tààtì ìbára ṣe o bó ṣe ń rówó yẹn àyẹn gan ló máa ń yà mí lẹ́nu pé esma fọ̀nà èmi náà má yẹ kí n drop dead lọ́gbà náà ìjà mi náà sì jọ. Timmy boy Timmy boy anyway mo understand question ẹ màá dẹ̀ try láti dáhùn ẹ with all sincerity ọ̀nà méjì pàtàkì ni o fi ń wọlé fún mi o. ọ̀nà méjì. méjì. àkọ́kọ́ mo máa ń scam àwọn òbí mi big time. Our ah. parents ah, mo máa ń scam wọn big time. máa ń gbá wọn báyìí gbá wọn báyìí gbá wọn báyìí màá tún mo ń panẹ́ bíi tiwọn. Ah. that sound funny. n tó ṣẹlẹ̀ ni pé àwọn parents mi ò sí papọ̀ hmm. mọ́mì mi wà lọ́tọ̀ dáàdì mi wà lọ́tọ̀ hmm. sórí owó tí n bá ti gbà lọ́wọ́ mọ́mì. Hmm màá tún lọ bá dáàdì màá tún gba the same thing Oh, the same thing ni o regardless of the amount àgbàǹdì tún gbà lọ. àwọn méjèèjì ò dẹ̀ lè pera wọn ọ̀ká ò lè fò ọ̀rọ̀ àwọn méjèèjì dàbí oorun àti òrí tí ò gbọ́dọ̀ fojú kanra wọn hmm. so mo máa ń take advantage divorce wọn yẹn láti gbádùn ayé mi ah hmm. bó hmm. dẹ̀ ṣe ń wò mí every session ni mo máa ń ṣe project project. sixteen every session ọjọ́ thirty k forty k fifty k mo dẹ̀ ṣe máa ṣe nìyẹn títí màá fi graduate èmi gan gbádùn mo gbàdúrà kí n tètè graduate <laughs> honestly. this is serious. ìpínyà nínú ẹbí ó léwu nìyẹn o. kí ló mì. ó léwu gan. ó léwu ó léwu kí ló kàn mí pẹ̀lú ewu náà ìpínyà nínú ẹbí ìwọ mọ̀ pé àjànàkú tó sòpa èrè ní fọlọ́dẹ ṣá mo mọ̀ ó já sí ó já sí ọ̀tọ̀ rẹ̀. bóyá kémi náà wá gbàdúrà pé káwọn òbí mi kí wọ́n pín yà nìyẹn lọ. ó máa pí ẹ ìwọ náà wọnú gbádùn nìyẹn honestly ó wọnú gbádùn nìyẹn jẹ́ kó wà bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ tẹ ẹyọ kan ló ṣe sọ kí ni ọ̀nà kejì tó jẹ́ mi náà sí náà ẹ̀sìn ọ̀nà kejì yẹn náà sẹ́mi ẹ̀ gbé sa. jamisi jamisi ah. no sẹ́mi ẹ̀ gbé. tó bá ṣe ti máa yọ ń bẹ ìyẹn gangan ló ṣe kókó. o ṣe ọgbẹ bọ́dí ẹ̀ gbé tí mi. máa. tó bá ń gbọ́ one million dollar èló ló máa jẹ́ tí bá ṣe sí náírà hmm. owó monday tuesday wednesday thursday friday boys dey hala ẹwà àwọn ọmọge tẹsídẹ ṣégbé àbọ túmí àwọn maga ṣì ń sanwó. Ah! maga ṣì ń sanwó. wọ́n ṣì ń gbórí wọlé a ṣì ń dánrí fún wọn. Hmm. ọgbà làwà rí mi lé lórí. ẹ ẹ sọ ma ó ràn kó sẹ́kọ̀n wọ̀n yìí ó ràn máa pè mí gan. Ah, tẹ́mi ẹ bá ti gbé. ó wàá pè mí. àkàn ah. ní láti count cost ẹ. ẹ̀ẹ́n ah. jàmùsí jàmùsí jẹ́ kémi náà wọlé sí láàyè ó ràn kó wọ̀n. so a máa sọ data. i trust ẹ̀sùn kan náà àwọn atm mi ni one four four ni ló bá àwọn ìpòyàn bẹ̀ one four four. ẹgbẹ́ búburú ó ń bá wa rere jẹ́ ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe ẹgbẹ́ búburú ó ń bá wà rere jẹ́ o ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe àgùntàn tó bá bá jàrí ó di dandan wá jẹjẹkújẹ orúkọ rere ó sàn ju wúrà lọ àgùntàn tó bá bá jàrí ó di dandan àjẹjẹ kú jẹ́ orúkọ rere ó sàn ju wúrà lọ. fọ̀rẹ́ rẹ̀ hàn mí ẹni tó jẹ́ hàn gédégbé ẹgbẹ́ yẹ ṣálẹ̀ yẹ ń wọ́n tán mo ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí ẹni tó jẹ́ hàn gédégbé ẹgbẹ́ tán àgùntàn tó bá bá jàrí ó di dandan wá jẹjẹkújẹ orúkọ rere ó sàn ju wúrà lọ àgùntàn tó bá bá jàrí ó di dandan wá jẹjẹkújẹ orúkọ rere ó sàn ju wúrà lọ. ohun tí mo pè ẹ́ fún kò le rárá mo kàn fẹ́ gbà níyànjú mo lè fẹ́ break news kan fún ẹ. wọ́n tún mi sá. ó dá mi lójú pé ìwọ náà mọ̀ pé ó wà lára àwọn best student ta ní ọgbà yìí now mo ní fẹ́ kó drop your standard don't lose focus rí dájú pé o ò jábọ́ lórí àkàbà àṣeyọrí tó ti kàn yìí má dẹ̀ jẹ́ káwọn ọmọ aláìní kan ṣe kan àwọn tó ní fíṣọ̀ ẹ̀dẹ̀kan da òkúta sí gàrí ẹ̀ don't ever be deceived ṣùgbọ́n ìyẹn bẹ́ẹ̀ um, ìkan nínú àwọn telecommunication companies ta ní ní ìlú yìí kan wá bá wa wọ́n ní ká present àwọn ọmọ tó ń jí mú yangàn ní ìpín níbí after a proper look into each student record academically ní ìwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ you know wọ́n mú èyí méjì ní gbogbo ọgbà yìí iléeṣẹ́ ìpinnu láti sponsor education yín up to phd level kò tán síbẹ̀ wọ́n tún wọ́n máa fún yín sim card kankan àti phone. kankan loaded with recharge card that will last for the next three years my god thank you jesus. fún ọmọ pé olúwa ló ṣe at the same time ó jẹ́ èrè iṣẹ́ takuntakun. dọ́tà ẹni. thank you sir. gbogbo information you need ló wà nínú ẹ. congratulations. thank you sir. ẹ ṣeun sir. God bless you sir. Mama gbàgbé o. you have a very bright future. ẹ ṣeun kan sir. God bless you sir. thank you sir. Well. kéré jù àtàjẹ́ lọ yàrá. olha tó bínú. mi ò bínú ọ̀rẹ́ mi. tó gbàgbé. kọ́sítọ́mà bá ti wá bẹ́ẹ̀ ni ló ṣe máa rí ìrìnàṣẹ́. ẹyin ìbéèrè tó sọ fún fẹ́mi nílẹ̀ Olha, ṣó gbàgbé. lóòótọ́ ni mi ò gbàgbé ọ̀rẹ́ mi. mo kàn ní kí n bí ẹ lè rí i báwo ló ní sànmọ́nì tá a wà yìí tí gbogbo ọjẹ tó gbogbo tí ẹ fi gbẹ tó fi ń búyọ ní ilé ọ̀rẹ́ mi ìgboro rẹ̀ rìn fún mi rárá àti rárá o tó o bá rí ṣọ́ọ̀bù mi lọ́wọ́ gbogbo ẹ̀ ló ti jóró kò sọ́jà ọkàn nínú ṣọ́ọ̀bù mi mọ́ gbogbo àwọn kọ́sọ́mà mi pátápátá ti ṣí lọ síbò ní in fact wọn bọjà tó wà nínú gbá mi gan-an ní ìtí ẹ̀ lè fi míìtì dìmáàdì fún ìwọ̀nba wọn tó ṣì ń wá ọ̀rẹ́ mi mi ìrànwọ́ yọ mọ́ rárá àti rárá ó ti sú mi ọ̀rẹ́ kò sẹ́ni ọkọ kò sì sọ́kọ àfọlọ́hún ọ̀rẹ́ mi fọ̀nà hàn mí. ìyá ṣẹ̀sán ṣé kò sọ́kọ ni àbẹ́ túká. ìtumọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ mi so ọmọ mi ti ń fẹ́ ọmọ ẹgbẹ́ mi fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ bàbá olórí burúkú bàbá ṣe san iṣẹ́ tírára àti rárá o. ìyá ṣe san wo lọ jábọ́ dìdò eré ọmọdé ni o fààyè gba jésù nínú ayé ẹ tí ọ̀rọ̀ ọlọ́run bá láàyè ó lè ní fọkànbalẹ̀ sórí gbogbo tètò òǹwó tó ń tọ́ka sí ìrànlọ́wọ́ náà ni o nínú ayé tèmi o torí kò sí nǹkan tẹ́ẹ̀dá èèyàn lè ṣe tó fi lè sọ ipò ń ṣàṣeyọrí àfi tọ́lọ́run bá dúró tí tọ́lọ́run bá ti lẹ́yìn. sórí gbogbo afẹ́fẹ́ yẹ̀yẹ̀ oníjú ọ̀la àríyá tó ń bá ká kò jẹ́ lọ jáwọ́ ń bẹ̀ kó o gba jésù lójúlówó sínú ayé ẹ bí bẹ́ẹ̀ kọ́ wo àjálù tí tó ń bọ̀ lẹ́yìn ẹnu ò ní lè sọ́tàn. ìtumọ̀ yẹn ọ̀rẹ́ mi ò fún mi nìyẹn náà ní jẹ́ rógbà àjálù owó ní ti pè. ọrụ èpè kọ́. náà ní jẹ́ kémi rógbà àjálù. ọ̀rọ̀ èpè kọ́ òótọ́ mò ń bá ẹ sọ òdodo ni mò ń bá ẹ sọ kó lọ ronú sí i mò ń ẹ máa ẹ máa. pẹ̀lú ọkọ mi báwo ni ń mo ní ìròyìn ayọ̀ fún mi God has done it again báyìí ẹ wo ibikíbi tẹ bá wà ẹ ṣáàfù sókè lẹ́ẹ̀mẹ́ta kẹ ní Jésù ò ṣeun. Jésù ò ṣeun o Jésù ò ṣeun o Jésù ò ṣeun o. bẹ́ẹ̀ni ẹ wo ọ̀dọ̀ ìṣòdùwà mo ti kúrò láìpẹ́ ìṣòdùwà sọ pé one of the telecommunication companies wọ́n wá sí school wa wọ́n dẹ̀ pinnu láti fún mi ní scholarship bẹ́ẹ̀ ni ó máa wà responsible fún education mi títí dé phd level. praise the lord Jesus, ṣeun o ah kò káre ọkọ mi kò káre ah mo mọ̀ pé gbogbo yín ló máa dáa fún un wo ó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé ọ̀gá tí mo sọ. So? ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nítorí mo mọ̀ pé ìlérí ọlọ́run fún ayé ẹnìkọ̀ọ̀kan yín ó máa wá sí ìmúṣẹ. ìyẹn nìkan kọ́ ọ máa mi ẹ wò wọ́n fún mi ní fóònù tí kò ní ìdú recharge card for three years. Mami, ẹ wò mo tiẹ̀ ti fẹ́ pè yín tẹ́lẹ̀ nítorí ọ̀rọ̀ ṣẹ̀sán. Ṣẹ̀sán ò serious rárá ní school. Ibi ayé àbíkítà lédè. In fact, kò kọjú mọ́ nǹkan tá a wá ṣe ó ti tó ọ̀sẹ̀ bíi mélòó kan tí mo tiẹ̀ ti fojú rí because kò wá súnlé bẹ́ẹ̀ ni màmí ẹ wo mo tiẹ̀ gbọ́ pé ó ti gbalé sí gbòòrò ṣe sàn ẹrù ẹ̀ ń bà mí àfàìmọ̀ màmí kó má ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn. ọmọ ọ̀rẹ́ mi wo ẹ mo ti gbọ́ ìyá rẹ̀ gan tiẹ̀ wà ń bí báyìí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí tòró wá mi wá sí ṣọ́ọ̀bù wo dákun ojú òní tí ẹ o má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o má rìnrìn kúrin o nǹkan tó bá lọ sílé ìwé ẹ o ní kó o kọjú mọ́ o congratulations. máa tún máa pè yín létà wá ẹ ṣe wọ́n ti bí ọ̀gá. ẹ ọ̀rẹ́ mi mo gbọ́ tó sọ̀rọ̀ dárúkọ ìṣẹ̀sán ọ̀sìn lálẹ́ tí ẹ pè. àlàáfíà. gbogbo àwọn ọmọ wa náà máa ṣoríire. hello hello kí ló ṣẹlẹ̀. àmọ́ mi ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ bó lẹ wà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ṣọ́ọ̀bù ti jóná o ṣọ́ọ̀bù ti jóná. ẹ kí ni ṣọ́ọ̀bù ó ṣe kí ni. o ṣọ́ọ̀bù ti jóná ẹ máa bọ̀ o. yẹ́ẹ̀ ó náà. ọjọ́ máa ń lọ ọ̀rẹ́ mi sáré wá káyẹ̀rẹ́ fọlúwa. wàhálà wà o àwọn mága gan ti wá gbọ́n báyìí wọn ò fẹ́ sanwó mọ́ àwọn gan tún ń wọ ẹni tí wọ́n máa gbá ah! èmi lè lélẹ́yìn fẹ́ scam. Hmm gbogbo plus strategies kàn já sí minus ni kí ló ń ṣẹlẹ̀ gbogbo business mú mi ti dàrú àwọn four one nine tún gba retirement benefit dáàdì lọ́wọ́ wọn mo wá dẹni tí òrówó ṣayé mọ́ ojú ti pọ́n ojú ti gó ìgboro wa rẹ́rìn mọ́ báyìí o ah, kí ni mo fẹ́ ṣe o kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe what do I do. kí ló ń tó gbé kọ́ mi ṣẹ̀sán ṣẹ̀sán òun fi mí pé gàbí anyway àbá bá nìyẹn mo ṣàkíyèsí pé mò ń fi ìwà hàn bàkan láàárọ̀ àná so mo lọ sí clinic láti lọ ṣe test to my surprise wọ́n kàn fún àpé mo tún fi lóyún. kí ló tó wá sọ fún mi o mọ next thing o mọ nǹkan tó kàn. kí n tún lọ ṣe dànù eyín mi ni màá fi ṣe wọ́n gán mọ nǹkan tó kọ̀ last time tá a ṣe. ọ̀gbẹ́ni kọ́ bọ̀ mi ò ní tọrọ tó yọ bá mi ò ní tó bá wọ̀n ẹ̀ wọ́nà láti lọ yọ dànù tó bá wọ̀n ẹ̀ filẹ̀ ìwọ ló máa ṣe yá ọmọ àlè òkú lè jẹ́ kóyún obìnrin wá ba kárí àmì jẹ́. èmi ni wèrè so ìwọ ní kárí àtẹ̀yàn kan fẹ́ bàjẹ́ and tí n bá gbọ́ dáadáa òun ṣáà láti sọ fún mi kí n lọ find solution sọ̀rọ̀ mi nìyẹn o. fat ló ń bá fún yín owó tí ò sì jẹ̀díjẹ̀dí òkú lè gbà. jẹ̀díjẹ̀dí náà ọ̀dẹ̀ ló máa pa ẹ́ ṣẹ́sán òní pẹ́ kú àjàbí tó bá ń ṣèwọ ló jábàá lémi in fact ó ti kú tán ó dẹ̀ máa ṣiṣẹ́ kẹ́yìn ayé ẹ̀ ní mi ni mo sọ bẹ́ẹ̀. so orí ọ̀rọ̀ sọ sí gbogbo nǹkan tí mo sọ sílé ẹ̀yà bì. Fúrẹ́ bá mojú ẹ̀yìn, fèpè fèlè pèlè ńbẹ́wúrẹ́ bá bojú ẹ̀yìn fẹ́ pè fẹ́lẹ́ pé. kí ni ìtumọ̀ orin ìwé tó ń pa mọ́ mi. wọ́n ń ta dictionary yorùbá lójú ẹlẹ́gba lọ́ra explain fún mi. náà ó ti wà gẹ́rìn sí mi pé òun pẹ́ kú idiot. òtítọ́ please come out straight. well broda nígbà tí a gba sample ẹ̀jẹ̀ àti ìtọ̀ fún uh, to torí perpetual uh, malaria àti orí fífọ́ tó ló máa experience I discover along the line pé um, we discover that <sighs> I discover pé ó wà HIV positive. ẹ kí lẹ wí mo wà HIV kí ni ah! Ah! mo jayọ. àti wọn sunkún sí i kò ṣòpin ayé sí ah! listen listen. there are many people living with this disease. And yet, Shemoshe Biliaye, they still live long. Wara. I mean, Dr. Banji. Dr. Wara, but I want to Edwin ni wá constant medical checkup so that a lè máa monitor CD4 count and um, the third is um, wà á ní láti get àwọn antiretroviral drugs tí wọ́n máa doctor. yes. ṣé kò ṣàròkùn kan sọ fún wọn gidi gan-an. general hospital or VCT centers. They are being free. Eh? Doctor, ẹ ṣe sá, má padà wá lé yín lọ́la. Jẹ́ lọ expect a lọ́la o. àṣà ọ ah, ah. báwo ni nǹkan báwo ni sùkúl ṣàkàdá lọ àwọn àárẹ̀ ẹ̀. ẹ̀yin ni mo wá rí as usual sir mo try láti prevent ẹ̀ but. ó tún ti lóyún. ẹ wo kọ́lá ọ̀ṣà máa ṣọ́ wa nítorí irú àwa báyìí mo náà ṣe dárò ẹ̀yìn kí ni máa bọ̀ wá láṣìírí owó iṣẹ́ yín as usual sir. mo dání mo ń rò nǹkan kan ṣe ló dàbí pé gbogbo ọ̀nà ìdáàbòbò ìbálòpọ̀ kò ní lasting solution sí ewu tó wà lẹ́yìn ìbálòpọ̀ am I right? abstinence yíyẹra fún ìbálò àìtọ́ ní ọ̀nà àbáyọ tó dájú. dókítà kí lẹ sọ ẹ̀yin last person tí mo expect irú ọ̀rọ̀ yìí lẹ́nu. dókítà Táyọ̀ mo sorry láti disappoint ẹ pé mi ò ṣẹyìn mọ́. Hmm. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi ní àná. tí ó ń ṣì ní ẹ̀mí mi lò ní ò kó gbẹ̀mí mi jọ dàgbé yìí láti ìgbà yẹn ni mo ti fi ayé mi fún Jésù Táyọ̀ má jẹ́ ntọ́ yẹn abortion tá à ń ṣe yẹn either we call it evacuation or DNC, is simply murder ìpànìyàn ni medical practice is meant to save life and not to take it oyún tí a lè ṣẹ́ tí kò ní bí ọlọ́run nú òun ni oyún tí ó lè gba ẹ̀mí ẹni tó ní oyún yìí ni eh, ilé tí a ń pè ní ectopic pregnancy oyún tí kò sí nínú ilé ọmọ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni tí a bá ṣẹ́ oyún tí kò threaten life ẹni tó ó bẹ́tà kó rí ìtìjú láyé tí kò lọ sọ́run àpáàdì nítorí ẹ̀ṣẹ̀ ìpànìyàn. gbà ṣí Proverbs chapter six verse sixteen to seventeen kò kà ìwé ìwé orí kẹfà. ohun mẹ́fà ni olúwa kórìíra nítòótọ́ méje ni ó ṣe ìrora fún ọkàn rẹ̀ ojú ìgbéraga ètè èké ọwọ́ tó ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ àyà tí ń gbìmọ̀ búburú. tèmítáyọ̀ apànìyàn mẹ́ta pàtàkì ló wà nídìí abortion ẹni tí ó fúnni lóyún tó ní kó lọ ṣe ẹni tó ń fún lóyún àti dókítà tí ó ṣe oyún náà. Táyọ̀ o nílò láti jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà ayé rẹ kí o sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tí o ta sílẹ̀ ọlá lè pẹ́jù fún wọn. bọ́ dókítọ̀ kí ni kí wá ṣe báyìí. wà á nídìí láti gba àdúrà nísìn díjú ẹ̀ kí o máa wí tẹ̀lé Jésù Olúwa o. Oh! flop yìí náà no just tell me kí ni gbogbo flop yìí ṣe ten minutes ẹ ò tí pé àbí kémi tún fún ẹ ní fifteen minutes kéde kí n tún fún ẹ fifteen minutes you be fok up guy no no no you, you be fok up guy you be fok up guy big time fok up ṣé torí pé mi ò ní car available to me at the moment tó máa gbé mi lọ party ló ṣe ń ṣe mí báyìí kébì mo dẹ̀ sọ fún ẹ o mo sọ fún ẹ pé mo fẹ́ ya ọ̀dọ́ ń kù mí ní yàbá mo fẹ́ gbowó tá a máa fi ṣayé bẹ́ẹ̀ ó wá dìlé mi unnecessarily. ẹ kò sí wèrè na your time kò sí wèrè ilé ìwé lẹ ah na your time ilé ìwé yẹn lẹ mo dúró. láì sọ fún mi pé ń bọ̀ and besides báwo lẹ ṣe mọ lé mi. sẹ́sàn kí ló dé tó ń ba orúkọ mi jẹ́ kí ló dé tó ń dojú tì mí kí ló dé kí ló dé tó fún mi láyọ̀. ìròyìn tí mò ń gbọ́ nípa ẹ̀ kò múnú mi dùn lóòótọ́ ni wípé èmi àti mọ́mí ẹ̀ ṣàṣìṣe nípa kíkọ ara wa sílẹ̀ but ṣó di dandan kíwọ náà ṣàṣìṣe láyé ẹ̀ ni èmi tó sì ń wò yìí mo ti ronú pé wàdà mo ti bá olùgbàlà pàdé ó sì ti ṣàtúnṣe ayé mi kódà mo ti ṣe ìpinnu láti pe mọ́mí ẹ̀ padà sílé ah, sísan ẹni tó ń rìn lọ tó jìn sí kòtò ó yẹ kó kọ́ ẹnì kejì lọ́gbọ́n ni. kí ló dé tó o wá wọ́rọ̀ kan fi ṣága kí ló dé tó o ṣe àtúntò gbèsè ayé ẹ kí ló dé tó gba Jésù Kristi sínú ayé ẹ gẹ́gẹ́ bí olówó àti olùgbàlà rẹ má jẹ́ kọ́rọ̀ ẹ dàbí ajá tí ó sọnù tí ò gbọ́ fèrè ọlọ́dẹ. dájú ọ̀rọ̀ yóò yé mi ọ̀rọ̀ yóò yé mi gan gbogbo ojúmọ́ kí ni ìtumọ̀ náà ìtumọ̀. Ah. sísan ń lọ bẹ́ẹ̀ náà ni ẹ dúró kí n wá bá yín wá nǹkan tuntun náà. sẹ̀sán má lọ sí ibi tó lọ tó ní padà wálé mọ́ o. ó ti expire so nígbà tí máa lọ àlejò mi sọ lóbi. bá mi sọ̀rọ̀ náà kí ló dé. ẹlòmíì as in kilo ló ṣẹlẹ̀ kí ló dé. mo lọ sí pàtí ṣàlàyé kan tó ṣẹlẹ̀ fún mi náà àwọn òṣàkọ́ mi ìkànnì dédé wọlé kó ní kò lọ́ba tí mo just like that. mo ṣe ń dúró díẹ̀ ní ìgbà tó ń gbé mi lọ ah, mo ṣáà rí i pé pọp sí mi dáàdi wọn wọlé ibi tí mo ti pè é tán yẹn náà ló ti bá mi dáàdi máa ń bí mi ní terrible questions tí mi ò tí mi ò lè dáhùn bàbá mi ń béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo ń ba orúkọ àwọn jẹ́ dáàdi bí mi pé kí ló dé tí mi ò fáwọn láyọ̀ kí ló dé tí mi ò múnú àwọn dùn <sighs> ọmọ mi mo ṣéèkì. dáàdì máa parí ẹ̀ wọ́n ṣe jáde báyìí dáàdì wa ní ibi tí màá lọ tí mi ò ní dé tí mi ò ní padà wálé kí n má lọ síbẹ̀ ah, mo dẹ̀ mọ̀ I knew it pàtí tèmi àti ẹ̀ lọ́ni dáàdì sọ̀ ń báyìí ọmọ àná lè gbé ege ni ní ìlọ́mú ó lójú nǹkan tó ń bà mí lẹ́rù ìwọ náà mọ̀nà ilé bà lẹ́rù. <laughs> Esman dono yɛ bia no bere ko o expect kí ni dáàdi dùn sẹ tẹ́lẹ̀ nù àti pé ìjọ òdo bẹ̀rẹ̀ sí ní láàlá àwọn àlá kíní yìí Okay. jẹ́kìn jẹ́kìn kankan yẹ lẹ́nu bóyá ò mọ̀ tẹ́lẹ̀ sórí àlá tó ń wò yẹn tó bá ń sọ nǹkan tí ó gọ̀jù láyé àlá ni then ibi tá a la wá burú wo bí ta sọ́pa dàgbà ta sọ́pa màtsọ́ lójú ara wa dé yìí àlá lè sọ wá di ọmọ kékeré kárìíra wa ká máa gbá bọ́ọ̀ o mọ ayé àwọn secondary school nígbà yẹn àwọn bọ́ọ̀ tá máa gbà gbà fojú ṣubú yẹn àlá lè sọ wá dà bẹ́ẹ̀ so what are you now saying àlá ló wá lá ló kó di ló so orí àgbà kodò báyìí ọlọ́jọ́ tó ọlọ́wọ́ ni kó bá dáa jẹ jíde mr ọ̀dàkọ̀ jẹ́ ká lọ alákòóbá jíde jí ká lọ jọ. ẹsùn ah! ah, máa dúró o tí ọ̀sẹ̀ jí léyìn ni o. o ṣe màmá màmá mi wo ilé lásán màmá mi ló bẹ̀rẹ̀ sí àwọn àbẹ̀jẹ̀ yẹn ló bí ẹ̀ fún wa ló gbà yé sọ́mọ̀. ẹgbẹ́ búburú ó ń bá wa rere jẹ́ ọ̀rẹ́ mi. búburú ó ń bá wa rere já o ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe àgùntàn tó bá bá jà rìn ó di dandan ajẹjẹkújẹ orúkọ rere ó sàn ju wúrà lọ àgùntàn tó bá bá jà rìn ó di dandan ajẹjẹkújẹ orúkọ rere sọ ju wúrà lọ. ọ̀rẹ́ rẹ̀ òbí ẹni tó jẹ́ àwọn kékeré ẹgbẹ́ ẹ̀yẹ. gbogbo pákéjì ẹ̀ yìí òun ló fún ọ̀sùn mi láti gbẹ̀ jáde. ṣé àdúgbò yìí wọ́n gbé ni àbúrò náà gba náà gbà wá bí tiwa. ẹ̀ẹ́ ìwọ ló ń jà fún ọba gbogbo yín ni lọ́rùn gbogbo yín ni lọ́rùn àwọn tèmi kú bẹ́ẹ̀ àwọn tèmi yàpá síbẹ̀ ẹ kí wàá lórúkọ wa. mo sọ bẹ́ẹ̀ náà mo sọ bẹ́ẹ̀ náà bí dàtọ́ náà fi blẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹwà tó blẹ̀ṣẹ̀ pẹ̀lú good package eh? front back everything ó kàn straight bẹ́ẹ̀ ọmọ mo ṣe tiẹ̀ sẹ́ẹ̀lì mo ṣe tiẹ̀ kí lorúkọ tiẹ̀ lọ. esma hmm? esma. ṣé esma ni dádì àti mọ́mí ẹ̀ sọ yẹn. <laughs> àwọn tèmi nígboro àwọn tèmi nínú ọgbà lẹ́yìn ọgbà everywhere ni wọ́n panu pọ̀ general consensus wọ́n bá fún mi ní esma orúkọ pọ̀ tó bá ń gbọ́ esma yanya hmm. olú ọmọ gbogbo ọgbà ya owó ya everything èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ esma one and only n tó ṣẹlẹ̀ ni pé ṣiṣẹ́ ló ń bá mi. blessing kí ló ṣe ń bá ṣá tẹ̀lé mi straight tẹ̀lé mi straight nísìn. mama ma bínú mama ma explain bí everything ṣe jẹ́ fún mama bínú i'm very sorry. ọ̀gá adé. Okay, ẹ gbàgbé kọ́ọ̀sì sílé ni. ọmọ kọ́ọ̀sì. ẹ̀yin ìmọ̀ bó ṣe yẹ kí nǹkan tẹ̀léra wọn ni ẹ ò ò ò ní decorum dictionary ẹ̀. ta ló mọ wèrè ẹ rí lọ́dọ̀ ní fèsì àbí ta ló ń bá wèrè ẹ sọ̀rọ̀ ó mọ mi sá òkè wojú sá èmi ó sì kò fọ́ọ̀ṣì. sí láṣì. ta ló mú kòló ẹ lọ́yẹ̀ ta ló mú kòló ẹ lọ́yẹ̀. chátànù lórí wáyà yìí. eré ìyá máa. 아스틴 어스틴! 어스틴! 어스틴! 어스틴! 어스틴! ọsì mini, ní bàṣọrọ mọ mini, ní bàṣọrọ mọ sí ìjọ ọsì ẹ mo gbé yé. báà. mo ti dọ́kọ délé dání mọ́ mi ti lóko èèyàn lọ́rùn báyìí ah, ǹjẹ́ mo lè bọ́ èyí tí mo kò sí báyìí. ṣẹ̀sán kú yẹ mo ti gbé ah, àfi sápamọ́ síbi ìmọ́jú ní bàbá ń gbàdùn ara wa ká máa fiyèsí nítorí. Ẹ ìbọn wọn, wọ́n ti ẹ̀, wọ́n ti ẹ̀.

bẹ́ẹ̀ kí ló wọ́ yẹ. ìṣó dàrẹ́. ọkọ̀ àbàdúrà ni ọ̀gá. ọ̀gá ọ̀gbọ́n àbàdúrà ni ọ̀gá. ọ̀gbọ́n àdìyà ni ọ̀gbọ́n àbàdúrà ni ẹ̀kọ́ ogun. Move, move, move ẹ̀yin ní òbí ìṣẹ̀sán kú yẹ apààyàn. apààyàn kẹ̀. ẹ bẹ́ẹ̀ sọ fún mi wípé ẹ mọ̀ pé apààyàn ni ọmọ yín ni. ẹ wọ ẹ jẹ́ sọ fún yín o ọmọ tí ọmọ yín kú nígò bó ṣe gún nígbò kankan báyìí ló dágbére fáyé o. Ah, mo bẹ́ ah, ah, ọ̀daràn nílé ìwé tó lọ gún yàn pa. ọmọkùnrin yẹn ti kú o. bàbá ṣe sọ. bí kí ni ẹ lè rí ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀sìn yẹn àti transfer lọ sí headquarters wa ìgbà tá a tẹ̀ wádìí gbogbo ọ̀rọ̀ náà tán ẹjọ́ ọmọ yìí ti dé eh, eh, a ah. àmọ̀ràn tí màá wá fún yín ni wípé ẹ lọ agbẹjọ́rò tó dáńgájíá tó lè yọ ìgbín jáde kúrò nínú ìkarahun láìsí ìfarapa tí ò ní lè fi odò kún Boya, wẹ́ bóyá bóyá orí ọmọ yín lè bá ṣe orí ìlòkó yọ ìjọ yọ ọmọ bẹ́ẹ̀ ah. ọ̀tọ̀. Mr. Adébáyọ̀ um, mo ti lọ sí ọ́fíìsì yìí former office gbà tí mo débẹ̀ wọ́n ní pé mo ṣáà rí notice wípé ti mú kúrò ti mú kúrò tí wọ́n á júwèé wípé ibi tẹ̀ wọ́n á sì kó jìnnà síbi so ẹ̀yin náà ni mò ń wá káàkiri tí mo fi rí yín ní mọ́tò barista lórí ọ̀dọ̀ tí mo bá yín sọ yẹn náà ni you just have to help me ẹ ẹ ní láti ràn mí lọ́wọ́ ẹ ọmọ mi ni ẹ ṣe mọ̀ you just have to help me. Eh? mo ti explain the eh, situation ṣe o and I, I believe that God can use you to eh, eh, barrister ẹ eh, jọ whatever assistance tẹ bá lè ṣe láti ràn please do it I, I, I believe God. No sir mr kuye ẹ need láti tún explain ṣé bẹ́ẹ̀ ti sọ fún mi lórí fóònù ẹ wọ ẹ má jẹ́ kí n tàn kíyèsí yẹn le díẹ̀ mi ló lè máa ah, advice ni pé kẹ́ lọ wá lọ́ọ̀yà mi. Ah, very eh, sorry no, no, for barista, any inconvenience. no eh, look barista you, you just have to consider our long-standing relationship Eh, eh wo àti ọdún tá in ti ń you have to consider it ẹ ta lè tó in this situation Eh, náà ni mo lè lọ bá ẹ barista I, I believe God will give you the wisdom and understand understanding láti handle case barista please. Eh, need Latin pass pàṣẹ tó bá máa possible máa sọ fún relationship tẹ sọ yẹn gan ló jẹ́ kí n ṣe ìtọ́jú wa if not ó fi sẹ́fẹ́ kí n tàn yín kí n ní kẹ́ wá ká dẹ̀ lose case the case is is very obvious one money jẹ̀bi so please i'm very sorry. ẹ eh, barrister look you just ṣe ẹni ta lẹ tó fẹ́ kí n lọ eh? you just have to help ẹ eh, barrister i i believe there's is a way. i'm very sorry sir. barrister eh, there, there, must be a way. Agbejoro ti kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà mo dé gbẹ́jọ́ mi rò agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà mo dé gbẹ́jọ́ mi rò ẹjọ́ mi rèé mo nílò agbẹjọ́rò àgbà èyí tí kò lè kùnà agbẹjọ́rò àgbà ẹjọ́ mi rèé mo nílò. tí kò lè kùnà ṣàlàgbẹjọ́rò àgbà. agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà kò sẹ́gbẹ́jọ́ mi rò kídà òfin tó gé ni lọ́wọ́ a nílò agbẹjọ́rò èyí tí kò lè kùnà ṣàlàgbẹjọ́rò adéwálé jọ ẹgbẹ́ ṣàkíyèsí ló máa di yé lọ. àǹtí ìjọ àbúrò mi ẹ dìde kì í ṣe ẹ dìde. ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ìkúnlẹ̀. ṣẹ̀sán ṣe bọ́mọ́ mi ní ṣẹ̀sán. ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí i. mi ò lè ṣẹ̀ṣẹ̀ máa pàtàn fún yín. I was called to the bar in the year 1995. Ọdún márùn-ún gbáko ni mo fi serve ní Chambers. Mo bẹ̀rẹ̀ tọ̀dọ̀ mi ní the year 2000. For over ten years mi ò lose case ẹyọ kan. Mi ò dent image mi at all. Hmm. o ni mo ṣe fẹ́ ṣe é? ìwádìí fi yé wa láti homicide department police pé ṣẹ̀sán tá à ń sọ̀rọ̀ yìí ó pààyàn ni báwo ni mo ṣe fẹ́ ṣe tí ò ní bí sọ lẹ́nu. ẹ mọ ohun tí mo máa sọ àǹtí mi ẹ já wá lọ́ọ̀yà mi ẹ já wá gbẹjọ́rò mi máa fùtù bí ilẹ̀ máa tó bá jẹ́ one million ni tó bá jẹ́ ten million gbogbo tí ń jẹ́ tọ́lọ́run máa san. Ah! agbẹjọ́rò àgbà. ká má gbẹjọ́rò mi ó rí i pé kí n wá agbẹjọ́rò mi náà lè ṣèwádìí wáyé èyí tí kò lè kùnà ṣàlàgbẹjọ́rò àgbà agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà kò lè gbẹ́jọ́ mi rò kí làwọn fi tó gé ni lọ́wọ́ a nílò àgbà agbẹjọ́rò èyí tí kò lè kùnà ṣàlàgbẹjọ́rò àgbà. a ní kó o fààyè gba jésù nínú ayé rẹ. fààyè gbà á jáwọ́ nínú gbogbo ìwà pálapàla tó ń wí ó yẹ kó o lè yí padà torí tó o bá yí padà ìgbẹ̀yìn rẹ̀ léwu o. ó wá ń bínú awítá ìwé ọsọ pàkó ẹ̀yìn. wo ìgbín tí wọ́n ní kó kúrò nídìí àfàn tó nírọ́ ewé àfọ̀n ọ̀hún ni wọ́n èhe lọ lé o ìgbẹ̀yìn nísìnyí yóò ló ku àdá lọ yí padà lọ yí padà torí tó o yí padà bó o ṣe ń ṣe é lọ yìí àfàìmọ̀kọ́ ọmọ kábàámọ̀ kan yìí. mọ́mí túnde tí o bá ń ṣe pé mo respect yín ni nǹkan táwọn wí kọ́ làbá máa wí o kí ni gbogbo rọ́bìṣì no ẹ sọ fún mi kí ni gbogbo nọ́nsẹ̀nsì ṣé wọ́n bí sórí mẹ́jà ni ìwà wo ni mo wù tẹ́nìkan wù rí sìn olùkọ́rọ̀ gidi lẹ pè mí fún mi ẹ wá waste time mi bá àwùjọ ẹ wá kébi lẹ́nu ẹ lọ́mọ yín máa kábàámọ̀ ọmọ yín máa ṣòfò ọmọ yín dẹ̀ máa ṣòfò ní fún nǹkan tẹ̀ sọ yẹn ẹ jẹ́ kí lè kó jẹ́ first and the last time dem ma ever pè mí fún nonsense ọlọ́run ló dẹ̀ máa waste time mi fún nǹkan ìṣọ́gbà yín o iye pinnu orí kẹ́ máa fi fìlà dé ẹ kó lọ́nà fún mi jọ. fún mi tó o wọ́n wí fún mi èmi ni mi ò gbọ́ o ah, wọ́n pálábá mi ti wá ségi ìjẹ́ ayé ti wá gbé mi báyìí níbo nìjẹ́ ayé tó gbé mi yìí ń gbé mi lọ. ǹjẹ́ mo lè bọ́ nínú ọ̀pọ̀ àyànmọ́ ibi tí mo wọ̀nyí. Ah. ọmọdé mi ti dẹ́tẹ̀ wọ́n dáná ìgbógbé báyìí mo ti wá toko ìrókò toko ìrókò tó ah. wọ́n tún ní wọn ò ra agbẹjọ́rò tó máa gbẹjọ́ mi rò ní kóòtù ti wá jó dórí kókó fún mi báyìí o wọ́n gbé mi lọ sílé ẹjọ́ lọ́la kò ságbẹjọ́rò. ikú rẹ̀ ikú rẹ̀. padà wá jẹ nìyí. sí nítorí ayé ń padà wá jẹ́ ní. ìṣẹ̀sọ́kúyè ló ń sọ̀rọ̀ síbẹ̀. òjò ẹ̀sán ṣetán tó fẹ́ rọ̀ Bọ́lá Johnson agbẹjọ́rò fún ìjọba. olúwa mi orúkọ mi ni olúrọ́pò kúkà agbẹjọ́rò fún olùjẹ́jọ́ yìí. olúwa mi ọ̀gbẹ́ni ṣẹ̀sọ́kúyẹ̀ gba ọgbà iléèwé rẹ̀ lọ sí patí ní ẹjọ́ kọkànlá oṣù kẹrin ọdún tí a wà níbi tí ọ̀rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti olóògbé Austin Owólabí èyí tí ó mú kí ó fi àfọ́kù ìgbògun ọ̀gbẹ́ni Owólabí pa èyí tó jẹ́ akẹ́kọ̀ọ́ bíi tirẹ̀ olúwa mi inú mi ò bá dùn lọ́pọ̀lọpọ̀ tí ilé ẹjọ́ ìbá gbà mí láyè láti pe ẹlẹ́rìí mi àkọ́kọ́ èyí tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ gan-an. ta ni ẹlẹ́rìí náà. Miss Blessing Yemen. Miss Blessing Yemen. school lèmi àti Austin Owólabí gbà lọ sí àjọyọ̀ ọjọ́ bí ọ̀rẹ́ mi kan níbi tí a ti ń jó níbẹ̀ ni ṣe ti gbè níbọ̀ síta wípé òun ti bá mi sọ bí gbogbo tó wá ṣẹlẹ̀ láàrin ṣẹ̀sọ̀ àti Austin kí ṣètò lè fi gbogbo Austin balẹ̀ yẹn. <laughs> olúwa mi pẹ̀lú àlàyé tí a gbọ́ lẹ́nu omidan blessing yẹmu a rí wípé ọ̀dájú apànìyàn aláìlẹ́kùn lójú ni ọ̀gbẹ́ni Ṣẹ̀san-Kúyẹ̀ mo sì rọ ilé ẹjọ́ yìí pé kó ṣe ìdájọ́ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ. objection my lord my client is still before this honourable court as an accused and not a condemned. objection my lord. objection sustained. ẹ ṣe olúwa mi mo lérò wípé ó yẹ kí ẹnìkejì mi lè tọrọ àforíjì lọ́wọ́ ilé ẹjọ́ yìí níbi pé oníbàárà mi ní apànìyàn nígbà tí ilé ẹjọ́ yìí ò tí ì fìdí rẹ̀ múlẹ̀ pé apànìyàn ni àti pé ẹ̀mí lè ti ọwọ́ ènìyàn bọ́ nípa ìdí kan tàbí òmíràn kí ó má sì jẹ́ ìpànìyàn I rest my case. olúwa mi ohun tí ò dá ò lórúkọ méjì kò dá náà ni gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ òfin orílẹ̀-èdè wa section three one six of the criminal code act wípé ìjìyà tó tọ́ fún ẹni tí bá pànìyàn ní ikú bí a bá wò dáadáa olúwa mi a rí wípé ó léwu láti dá owó ènìyàn báyìí sílẹ̀ ní àwùjọ wa nítorí wípé nígbàkúgbà lórí wọn lè gba ẹ̀mí ẹnikẹ́ni mo rọ ilé ẹjọ́ yìí láti ṣe ìdájọ́ èyí tí ó yẹ. olúwa mi mo fẹ́ fi tó ilé ẹjọ́ yìí létí wípé oníbàárà ni kì í ṣe apànìyàn bẹ́ẹ̀ ni kò ní ọkàn láti pàdé ìwádìí fi yé wa wípé olóògbé ọ̀gbẹ́ni ọ̀sìn owólabí ni ẹni tó kọ́kọ́ yọ ìgò láti fẹ́ fi gún oníbàárà mi nínà tó ń lọ ìgò yìí èyí tí a pè ní provoked assault nígbà tí sẹ̀sán tó ní kò ń gba ìgò yìí lọ́wọ́ olóògbé láti fi yára ẹ̀ nínú ewu yìí eighteen section two eight seven of Nigerian constitution pè ní self defence. Objection, my lord. I believe this court of law requires instead witnesses rather than fictitious dramatic presentation. Objection sustain. Ẹ ṣe olúwa mi. Ẹnì kejì mi sọ wípé oníbàárà àwọn kò ní ọkàn láti pànìyàn. Ṣùgbọ́n ọkàn wọn lè nìyàn nílò láti pànìyàn bí kò ṣe ọkàn tí ó fi ń pa adìyẹ tàbí màálù. Objection, my lord. The International reference is this place, part, my lord. Jẹ́sán ìwárí. Ẹ ṣe olúwa mi. Ìwádìí fi yé wa wípé ọ̀gbẹ́ni Ṣẹ̀san Kúyẹ̀ kò gún olóògbé yìí ní ẹ̀ẹ̀mejì tí ó fi dágbére fáyé. Èyí tó túmọ̀ sí wípé ọ̀daràn pọ́nbélé ni ọ̀gbẹ́ni Ṣẹ̀san Kúyẹ̀ tí kò ṣẹ̀ṣẹ̀ máa fi ìgò gún ènìyàn. Torí tí kò bá ṣe bẹ́ẹ̀ báwo ló ṣe mọ̀ wípé ẹ̀gbẹ́ níbi tí iṣan méjì ti pàdé ló yẹ kóun kí ìgò hùwà mi ohun tí arákùnrin yìí ṣe tí ẹnìkejì mi pè ní self defence is not self defence but self attack olúwa mi kò ní dákẹ́ adá owó ènìyàn báyìí sílẹ̀ tó fi ìwà ọ̀dájú dá èmi akẹ́kọ̀ọ́ bíi tirẹ̀ légbodò on this note i rest my case. barista arọ́pò ṣé ò ní kankan tí o fẹ́ sọ mọ́. olúwa bó bá fi tó ilé ẹjọ́ yìí létí wípé inú oníbàárà mi kò jù rárá sí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ torí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nípasẹ̀ àṣìṣe nítorí náà màá rọ ilé ẹjọ́ yìí láti ṣe ìdájọ́ náà pẹ̀lú àánú àti pé olúwa mi á wù mí láti tọrọ ohun kan lọ́wọ́ yín lẹ́yìn tí a bá ṣe ìdájọ́ náà tán inú mi yóò sì dùn bí ẹ bá lè fún mi ní ohun náà ṣe ìbéèrè tí ó bá wà ní ìkáwọ́ mi láti ṣe mo fẹ́ lọ pèsè ìdájọ́ mi láàrin ọkọ̀ ìṣèjọba. As worship places. All right. oníbàárà mi sì ṣe nínú ayé nǹkan yìí sì ṣe pàtàkì láàrin òun àti èyí bí ìṣẹ̀sán kò bá ṣe ohun yìí kí ó tó kú yóò jẹ́ ìbànújẹ́ ńlá fún mi nítorí náà mo wọ ilé ẹjọ́ yìí láti mú mi fún ikú dípò oníbàárà mo ṣetán láti kú ikú tó yẹ kó oníbàárà mi kú. mo mọ̀ wípé ohun tí mò béèrè fún yìí ó lòdì sí àgbékalẹ̀ àti ìlànà òfin ṣùgbọ́n ẹ ṣe bẹ́ẹ̀ fún jẹ́gẹ́ ẹ jẹ́ kí sẹ̀sán kí o máa lọ láyọ̀ àtàlàáfíà kí o lè lọ ṣe tó yẹ kí o ṣe. ǹjẹ́ ohun tí o sọ ṣá. bẹ́ẹ̀ ni olúwa mi ẹ ṣe fún mi gẹ́gẹ́ bí ìlérí yìí. Are you sure you are not acting under duress? bó tilẹ̀ jẹ́ pé ohun tí òun béèrè ó lòdì sí àgbékalẹ̀ òfin àti wípé kò bójú mu rárá àmọ́ mo rí dájú wípé orí rẹ kò dàrú bẹ́ẹ̀ ni ọmọ tí ò sọ lẹ́nu fún ìdí èyí ilé ẹjọ́ yìí fi àyè gbà láti mú ìpinnu rẹ ṣẹ. Arise. barista rọ́pò ikú tó yẹ kí n kú lẹ́gbà kú yìí amòfin nìyí èmi lárúfin èmi lọ̀daràn èmi lápàyàn èmi ṣẹṣọkúyẹ̀ lápàyàn níbo láti jọ sign life contract níbo ni mo ti gbéṣẹ́ mi fún yín. Ah, ah, ah, ikú mi lẹ gbà kú ikú oró tí n bá kú lẹ kú yìí. kí ni mo fẹ́ fi sọ ìtẹ̀sẹ̀ fún mi báyìí. báwo ni mo ṣe fẹ́ sọ níbo ni mo tún ti fẹ́ rí yín mọ́ níbo ni mo tún ti fẹ́ rí yín mọ́ báyìí mo làkùn ti fẹ́ pàdé. uh, uh, uh, fún mi. Hmm. arákùnrin pẹ̀lú gbogbo àlàyé tí o ti ṣe ó yé mi dáradára ṣùgbọ́n ìbéèrè kan tí mo fẹ́ béèrè ń sìn ni pé láti ọkàn tìrẹ gangan wá kí ló fẹ́ àti pé kí ló fẹ́ kí àwa ṣe fún ọ gẹ́gẹ́ bí olùsọ àgùntàn. Hmm. pásítọ̀ sà mi ò nílò ìwàásù mọ́ bẹ́ẹ̀ ni mi ò nílò àrọwà Jésù fúnra rẹ̀ ó ti ṣí mi lójú ó ti fi ipò tí mo wà hàn mí àti ohun tó yẹ kí n ṣe ó ti fi hàn mí mo fẹ́ fi tó yín létí sáà mo ṣetán láti lọ fi ara mi hàn fún àwọn ọlọ́pàá kí n dẹ̀ gba ìdájọ́ tó tọ́ sí mi ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ kí ẹ darí mi sọ́dọ̀ olùgbàlà mo fẹ́ kí ẹ gbàdúrà fún mi mo fẹ́ ṣe ohun tó yẹ kí n ṣe nígbà yẹn kí n má bàa jìyà ọ̀nà méjì. àkọ́kọ́ mo bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ ńlá tí ọlọ́run fún yín nítorí pé ọlọ́run ó máa ń mú sùúrù fún gbogbo ènìyàn pátápátá di àkókò ìrònúpìwàdà ọ̀pọ̀ ènìyàn ni ò ní àǹfààní ìrònúpìwàdà bíi tiwọn yìí ṣùgbọ́n tó kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run fún ẹ̀yin ní àǹfààní láti ní àkókò ìrònúpìwàdà ẹ̀rẹ̀ wá wo títí di àkókò táwọn sọ̀rọ̀ lọ́lọ́run pẹ̀lú ìṣètò mú sùúrù tó ń retí gbogbo àwọn ọkàn tó dàbí tiwọn yìí pé kí wọ́n yí padà sí òun ṣùgbọ́n nísinsìnyí tẹ́ ti ṣètò láti yí padà sí ọlọ́run ọlọ́run nínú òfin àti àánú ẹ̀ náà kò ṣe láti láti gbà yín tòró sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èmi olúwa kò ní inú dídùn sí ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé olùkọ́dà kó lọ ṣe yíwèé mọ́ ti wí nìyẹn now ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé yìí ó jẹ́ ìgbésẹ̀ tó lágbára pẹ̀fẹ́ lọ́ọ́ fi ara yín àwọn agbófinró ẹ ò tiẹ̀ náà ní ìyà tẹ́ jẹ lọ́wọ́ wọn ẹ náà ní àwọn kan tẹ́ fẹ́ là kọjá ìrora àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà mo gbàgbọ́ wípé Jésù tí wọ́n ló fi ara hàn wọn yẹn ó ṣeé ṣe kó ti fi ìlú ológo tó mú wọn lọ́rùn wọn torí pé Jésù olùgbàlà yẹn fúnra rẹ̀ òun náà ó torí ibi ológo tó ń lọ àti ògo tí Ọlọ́run fi lélẹ̀ fún ìwé mọ́ sọ wípé kò tiẹ̀ mú ní ìwọra láti bọ Ọlọ́run dọ́gba ṣùgbọ́n ó rẹ ara rẹ̀ sílẹ̀ ní ojú ikú ikú orígi àgbélébú ọ̀pọ̀lọpọ̀ ìyà ni Jésù jẹ ọ̀pọ̀lọpọ̀ ìnira ni wọ́n fún ká tó ń lọ sórí bí àgbélébú ṣùgbọ́n lẹ́yìn kàn máa àgbélébú arákùnrin ìwé mímọ́ sọ nínú ìwé Fílípì orí kejì ẹsẹ̀ ìkẹsẹ̀sẹ̀ ìkẹwàá ó wí pé Olúwa gbé e ga gidigidi ó fi orúkọ ńlá kan fún tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ rẹ̀ ní kí gbogbo ẹkún wọn wólẹ̀ kí gbogbo ahọ́n sì máa jẹ́wọ́ wípé òní olúwa so nítorí ìdí èyí arákùnrin mo gbàgbọ́ wípé ibi ológo òní ọlọ́run ń lọ so nítorí náà ẹ jẹ́ ká gbàdúrà arákùnrin má sùn fún mi má sùn fún mi ọlọ́run fẹ́ràn rẹ má sùn fún mi má sùn fún mi arákùnrin ọlọ́run fẹ́ràn rẹ ọlọ́run fẹ́ràn má sùn fún mi má sùn fún mi. lọ́sà mo fẹ́ bí ibi kí ni ìbéèrè mi ṣé tí wọ́n bá dájọ́ ikú fún mi tí wọ́n bá ní kí wọ́n lọ pa mí ǹjẹ́ mo ní ìrètí ọ̀rọ̀ mọ́sà. arákùnrin mi bójú sókè èmi gbàgbọ́ gẹ́gẹ́ bí ohun tí ìwé mímọ́ fi yé wa bí wọ́n bá tiẹ̀ dájọ́ ikú fún yín èmi gbàgbọ́ wípé ẹ di òun bẹ́ẹ̀ torí ìwé wọn sọ wípé nínú ìwé ìrere lùkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹwàá jésù olùgbàlà ló ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ó ní tòótọ́ mo wí fún un ó ní ayọ̀ ń bẹ ní ọ̀run níwájú àwọn áńgẹ́lì ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan ló bá ronú ìwàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ nítorí pé a ti ronú ìwàdà ẹ̀ṣẹ̀ yín mo mọ̀ wípé àwọn ọ̀run yóò mọ iyọ̀ nítorí yín ní àkókò yìí ọlọ́run pẹ̀lú tí ń retí irú àkókò yìí nínú ayé yín orí ọ̀fẹ́ ńlá òní èyí jẹ́ ẹ wo ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín o àìkàmọ́yà àwọn èèyàn tó ń bẹ nínú ayé tí ò bá gba Jésù gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà rẹ̀ tó bá kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ à yóò kú ikú ti ayé yìí yóò tún kú ikú tòun yóò kú ikú tẹ̀mí nítorí gbogbo ẹlẹ́ṣẹ̀ tó bá kú sínú ẹ̀ṣẹ̀ ọ̀run àpáàdùgbò ni ṣùgbọ́n ẹnikẹ́ni bíi ti yín tó bá gba Jésù gbọ́ tó wá kú lẹ́yìn kó gba Jésù lọ́wọ́ àtolùgbàlà rẹ̀ bó bá tiẹ̀ kú ní ayé yìí ó ní ìrètí ayérayé níbi tí ọlọ́run ti pèsè fún àwọn àyànfẹ́ ṣé nítorí náà ẹ má bẹ̀rù ògo tí a fi lélẹ̀ fún yín àti ògo tí Kristi ní lẹ́yìn ìgbà tó fara da ìrora ó dúró de ẹ̀yin náà ẹ wo bí o bí adájọ́ ayé bá dájọ́ tó já sí ikú ṣe ń gbọ́ agbẹjọ́rò àgbà kan bẹ ètí ó gbẹjọ́ yín rò lọ́dọ̀ onídàájọ́ àgbà ètí ó lù yín wọ ìyà ẹ̀mí gbẹ̀gbẹ̀ so nítorí náà ẹ máa wó tẹ̀lé Deus sonhou Bad. tá ò fi tọ́kẹ́ ní lọ́wọ́ á nílò agbẹjọ́rò èyí tí kò lè kùnà yálà agbẹjọ́rò àgbà agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà kò dé gbẹ́jọ́ mi rò ajá mi ti sọnù ó kàn tí ikú ti fèrè ọ. tí ikú sí fẹ̀rẹ̀ ọ̀tẹ̀ agbẹjọ́rò àgbà jọ̀wọ́ pẹjọ́ mi rò agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà. kò lè kùnà ṣàlàgbẹjọ́rò àgbà. agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà kò dé gbẹ́jọ́ mi rò. kí la òfin tó gé ni lọ́wọ́ a nílò èyí tí kò lè kùnà ṣàlàgbẹjọ́rò àgbà. agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà kò dẹ́gbẹ́jọ́ mi rò. ajá mi ti sọnù ó kọ́ tí ikú ti fèrè ọdẹ. ikú sí fèrè ọ̀tẹ̀ agbẹjọ́rò àgbà jọ̀wọ́ pẹjọ́ mi rò agbẹjọ́rò tí kò lè kùnà agbẹjọ́rò tí kò lè ṣiṣẹ́ agbẹjọ́rò àgbà ó dé pẹjọ́ mi rò.